Mọ́sára onílọ. Àwọn ènìyàn Thank you. نبينا الإسلام نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات والحر في تفسيره قصير فقد أعاد tí o fi ní ọ̀rọ̀ tó lè láyé wà ńlá ìyẹn lè máa rìn káàkiri nípa òun wá òun wá wà tó lè ní ìmọ̀ náírà lórí pé ibi tí ọyọ kó ti bẹ̀rẹ̀ yóò lọ sí káyọ̀ ìyẹn ló bá tó ti jẹ́ pé mí nàìjíríà ti alábi yamadu alẹ́sì bí ní alẹ́sì pẹ̀lú yàrá aláwọ̀ ọ̀kọ̀ta ìyẹn ló fà wọ́n jẹ́ pé nínú mọ̀tò pàtàkì bẹ́ẹ̀ tó yẹ kó wọn lè mà tó láti ṣe pọ̀pọ̀ láti fọ́ àná rẹ̀. sálàyé ìmọ̀ tó wá láti ṣe pọ̀ pẹ̀lú àlùkò àná ìtẹ̀lé ọlọ́run tẹ̀lé wọn náà pọ̀. sálàyé ojú aláwọ̀ akẹ́kẹ́ wọn náà lọ́wọ́ ìṣòro ẹni mo kọ̀ àpò sí ìwà mi ìṣòro sí ìwà mi sálàyé àjò àkájì ọwọ́ àwọn ẹ̀. ليه الفرس القرآن هو عمل فعلوم القرآن علوم يبدأ لما ضرب كانوا في الفيل مرفلة يبدأ لكن منها التجويد تجويد القرآن وفي ذلك مؤلفات كثيرة أنا جاءت يا قوم بعد المؤلفات في تجويد القرآن كثيرة جدا ìdíyàn bá mọ̀ bẹ́ẹ̀ náà ló sọ wàlá tó min àṣìṣàníà min àṣìṣàníà wà àkọsọ́rì à lílmọ̀ tẹ́lẹ̀ náà nínú eré tó kéré ń bẹ dáadáa ó sì sàǹfààní dáadáa fẹ́ni tó bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ òun ní ìtura bàbẹ́ kan bàbẹ́ tó fọ́ra wọn. pẹ̀lú ọ̀gbọ́n lọ́wọ́ á sì fi láàrín ọjọ́ méjì á sì ní sùn lónìí á sì ní sùn lónìí lọ́la. inshallah tààlà ẹni tó tuwa méjì wá àtọkàn ló sàǹfà ẹni tó bá mú ìjọ tó bá méjì lásán yóò gbọ́ nǹkan ó lè mọ́ sàǹfà torí ọkàn gángan lè yóò

ṣùgbọ́n tí àwọn àǹfààní tó wà ní ọ̀dọ̀ òun ni ha gbàgbà kàkà tí àwọn ìjọba yìí kíra náà ní tó fàtúlù àkùfáàlì wàlùmíìmánì tí tàbí lè pọ̀pá ó kọ̀ rẹ̀ ní tó fàtúlù àkùfáàlì wàlùmíìmánì wàlùkùn sọ́lá min ayé. تحفة الأطفال والإلمان في تدوين القرآن. صلى الله عليه وسلم wọ́n tún máa ń pè ní àtúnfàtòl jàmùdùríyà àtúnfàtòl jàmùdùríyà fi tajwidi kalami rabbil bariyya àtúnfà àtúnfà wàlẹ̀ alùpùpù àtúnfàtò àtúnfàtò wàlẹ̀ alùpùpù àtúnfàtò aljamzuriya bàrọ̀kà máa ń fi ẹ̀yìn yẹn ti wá ayé báyìí ẹ bá jẹ́ bọ́ọ̀dù tó wà lọ́dọ̀ yìí wá nípa jẹ́ bọ́ọ̀dù tó wà lọ́dọ̀ yìí wá àtọ́ àti fi tajwid kalami rabbil bariya wọ́n máa ń ṣùgbọ́n tó fi gbajúmọ̀ jùlọ tó ṣáàbìlì àkọ́fà tó ṣáàbìlì àkọ́fà tó ṣáàbìlì àkọ́fà tàbí ká lè pè ní dàbùsórí wẹ̀lá àlàmọ̀ ṣáàkárọ̀ ìhàzà lẹ́sìn bóyá ọlọ́run ló mọ̀ ẹ tó ṣàkárọ̀ rẹ̀ pẹ̀lú dàbùsórí dàbùsórí bóyá wọ̀ di ẹjú kàkà àti ṣe sẹ́yìn ìgbà yẹn dàbùsórí dàbùsórí làwọn ń pè fún wọn ìyẹn jàmùsórí jàmùsórí jàmùsórí jàmùsà yá kì í máa kú yọ̀dà kan lójú gbajúmọ̀ pẹ̀lú jàmùsórí jàmùsórí àwọn ara ìlú ilé mọ̀tò ẹja àwọn ìgbìyànjú kan náà ti lè sẹ́yìn ìṣẹ́ wọn kó sábà kọ́ ansa jáde abal kitab bíi máa ní tí bẹ́ẹ̀ kàwé ẹ̀kọ́ lọ́yẹ̀ tó tó ṣáájú làpá. رفقة الأطفال والغلمان في تجويد القرآن ترفعني التحفة الجمهورية التحفة جندورية في تجويد كلام رب البرية وكان بجد هنا يوم تطلع وفي ذات انه نسي والله ولكن لأنه قال سميته بتحفه الأطفال ونقدم هذا سورتي كما سيأتي وقال سميته بتحفه الأطفال ونقدم مسكرة يعني تحفه الأطفال سيأتي سورتي هذا الكتاب كتاب لي المبتدئين في هذا العلم وهو كتاب مستقر مستقر من المقدمة فيما على قارئ القرآن أي على هذا مقدمة ابن الجبل مقدمة ابن الجبل فالمقدمة فيما على قارئ القرآن أي أيعلم من هذا الكتاب اشتق المؤلف كتابا ويجب ابن كرا يس لوتي يوم ما فاني تو واسه لوتي يوم ولا ولا يوم فهو يعني يؤدي جزءا مؤصلا من المقدمة الجبل تبين tó bí ìgbà tó pé ayọ̀ ìpínlẹ̀ ọ̀fẹ́ àwa ṣe dáadáa àpẹ lójú bẹ́ẹ̀ ló ṣe sálà ìlú nìdálẹ́ kàtẹ́ ìdúró náà àbúyá mọ̀tàbàtà mínú ìdàgbàrí yẹn kẹ́ra wọn ilé oníkàtẹ́ pé ní ìdàgbàrí àtàkùn tó ti yẹ ẹ́ẹ̀rì nínú lọ́sàtà mímọ yàtọ̀ ìlú àlàáńdà mú ìsàkọ̀ màlúmọ́tò ìsàkọ̀ ní àgbàlagbà tó yẹ yí bá yóò mọ̀ túmọ̀ sí pé ọ yọ àwọn àǹfààní kíra yọ yọ nínú àjọsàrí yẹ mo lọ pàlà yẹ ṣé ìdí mo kàn tó yé wa lọ́yìn àtúnṣàtò ìjàmùjòrè yẹn في تجويد كلام رب البرية أو قول محفظ الأفعال والإيمان في تجويد القرآن الكتاب كتاب مبارك ويشمل على كثير من الفوائد والدقائق العلمية في قراءة القرآن كما سيأتي طيب أيضا بدأ المؤلف نظره هذا الكتاب كتاب منظوم وقالوا لك نثر ولك نظم ولكنه نظمه لأن النظم يختصر لك المعلومات شفاف المعلومات النظم يختصرها تدعيني سلام المعلومات توقع توقع توقع رابو قولوني انتو بما تتذكر انتو بعد الدوري يجي اللي هوني كان واللي في موجودي بيجي يعني بيجي يمتع ونقال لكن بشرط ان pẹ̀lú mọ́jàmú pé kò gbọ́ yín sáà ń gbọ́ mi yé lọ́yìn fa hadha kitab kitabu mọ̀tò ọkọ̀ lónìí wàbàdà à nàfùmàhù bilbasmala fi kẹsìrì nusahi hadha kitab ẹ̀ ní bilbasmala sọ́la yìí fi kẹsìrì nusahi hadha kitab ẹ̀ ní bilbasmala níbẹ̀rẹ̀. والصحيح أنه ابتدأ الكتاب بالبصرة هذا هو الصحيح لأنه له شرح على هذا الكتاب هذا الناظم شرحه بنفسه هنا نشرح جلعته على ترى طلع يمكن بعدين شرحه له قولي مبارك قال له بسم الله يقول باي باي باي هذا يعني أنه بدأ بأي شيء البصرة ìgbọ́pọ̀lọpọ̀ àwọn mùsàkù mi ẹ̀ ní ìdí basumọ́là eléyìí basumọ́là ìdàgbà basumọ́là wọn mọ̀gún mọ̀gún mọ̀jú ìbásọ́là mọ̀jú yìí náà eléyìí tẹ̀ dọ́lọ̀ ní sàfún sẹ́rì kan. lọ́dọ̀ ẹ̀fọ́ ayé ti lọ́kùnrin làkàn ló ń sọ kí ló àkọsọ̀rọ̀ ló ń sọ lọ́kùnrin ó sọ̀rọ̀ kíra kan káàmù tó kù ìbẹ̀ ló tún ju ojú tó ń kọ yẹn kọ yín kọ pàmàtì fáfọ́n ní àrùkù so ìbálẹ̀ kan ábẹ̀ kíkà rẹ̀ ẹni bọ̀ ẹjọ́ bá kà yẹn kò ní mọ̀ ẹjọ́ bá kà tẹ́lẹ̀ àfọ̀sọ́rẹ̀ ń bọ̀ ní ìlànà ìsàkìtà ó di ó di àwọn àlùmọ́ ti kó ti sọ àwọn nǹkan yẹn nígbà tó ẹ sì rẹpọtọ wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe tó fáyìn tó fáyìn ìrọ dẹ ó ti ṣẹ̀ṣẹ̀ dà fà kò ti ṣe sáárà tó débẹ̀ ló ń dín mu ṣẹkọ ní ẹkọ dà ádámọ ẹ sábà lè ṣe lọkọ tẹ́lẹ̀ àgàbí yẹn tó di ẹni tó bá lọkọ tẹ́lẹ̀ ẹni mi bá lọkọ tẹ́lẹ̀ ẹni mi ìṣúná ìjọba ìlà ìlà àgbàwọ àràdìmọdé máa ti rí ìṣe oníṣẹ́ wàá mọ̀ ní ṣe ṣẹ́ni gbọ́ mi báyìí tó ìtàdà àlìfò náà dùn àpò bìlìbàṣà bísímìláì lẹ́yìn wàlìbàdà àti bìlìbàṣìmọ́lá mímọ bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú bísímìlá àwọn afá máa ń ṣe ìdá àmì tàbí àmì wọ́n fi ń kọ́ ṣe alukọ̀tàn sálàyé nìyí alákọ̀ọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀. ابتداء من كتاب العزيز عاطفة وجه على القرآن لا تجد لأنه أو قل لأنها إذا قلت لأنه هذا يعني لأن البدء تثني بها وإذا قلت لأنها لأن البداءة بها وفي جولة لم لأنه سنة المرسل سنة مع النبي الله في مرار صلاته sí mọ̀rọ̀ sàláàtì àwọn mọ̀rọ̀ sàláàtì àwọn ànábì ọlọ́run yẹn máa fẹ́ pọ̀ fún yẹn fẹ́ fi yẹn ránṣẹ́ wọ́n á mọ́ fi bísímìlá ẹ̀ sálàyé mi sí wọ́n máa ń fi bísímìlá ẹ̀ kí ni o wọ́n máa ń fi bẹ̀rẹ̀ tó ti yẹ wàhálà máa ń dájú ìṣòro ti nà mọ́lẹ̀ lọ́jọ́ ìnáwó mi sọ̀rọ̀ ìnáwó wáyé náà ló bísímìlá ẹ̀ wà fún ẹ̀ sọ Sulaiman kọ wà gáàsì lè gbé kọlu bọ́tà kọ́kọ́ bọ́tà rẹ ọ tó wà kọ́kọ́ bọ́tà rẹ bọ́tà ọ pété mi wọlé padà ẹ tó náà tó ti yé ẹ̀rí mi tó léwu yìí àtọ̀dọ̀ sùlẹ̀mọ́nù lójú àwà yìí nà ó bisimilahi rahman rahim fahadà yà ni anna sùlẹ̀mọ́nù alayhi salatu wa salam ìtàdà á àbísàlà tàbí ayíṣẹ́ yìí bilbasma tùfàlìbàdà àti bilbasma la sunna bilbasma ìyẹn làwọn apá wa ní ìtura tó ń ṣe ó di méjì. sọ لأنه سنة النبي صلى الله عليه وسلم في مراسلاته كان بنا بطوى خليفة سوى ملوك والأمم توقيوا إلى الإسلام يبدأ كان يبدأ الرسول pásítọ̀rà ló fi bẹ̀rẹ̀. sókè lórí bisimilahi rahman rahim muhammadu ibn abdullah rasulillah sallallahu alayhi wa sallam ila kaza wa kaza. sókè lórí bẹ́ẹ̀ kẹ́kẹ́rì nínú orísun táwa pàpà fún fi bẹ̀rẹ̀ òun ni àtàyàmù àtàyàmù. ونعني بتيمني التبرك التبرك بالبداءة بسم الله تعالى ifi orúkọ ọlọ́wọ́ bá tọrọ àlùbáríkà sórí nǹkan tí ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ tó ti yẹ fààyè nǹkan ìsúnmọ́ tabaraka wa ta'ala tayamuna.

بالبسملة في كتبه سبيل الله أعطاك البسملة wọ́n ti bisimilayi bẹ̀rẹ̀ àwọn tíra àwọn tí wọ́n bá ṣe bísìn mẹ́rẹ̀ rẹ̀ kẹ́ máa di fóònù wa àbẹ̀ títí ọba tó bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ lọ́ni àwọn bísìn mẹ́rẹ̀ rẹ̀ kẹ́ máa di ẹni tí ó wà ẹlẹ́mìí rẹ̀ wà lè sọ̀rọ̀ ẹlẹ́mìí rẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́mìí rẹ̀ sọ̀rọ̀ ìmẹ́rẹ̀ rẹ̀ jókòó mẹ́rin tí wọ́n náà bá tó síwájú rẹ̀ àdàpọ̀ bá bọ̀ sọ́yìn tẹ̀wárí tí mo básúmọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn yóò jọ wà lórí mi kàlá alikalam básúmọ́lá kàlámù tọ́wírù jìdá wọlé àná kúndú fìdá nìsàmì ló máa mọ àròjù àròjù yìí kàtà àgbàlérò àgbà lọ́tọ̀ kọ̀ àrò tóyé wọ́lá yakúlù rọ́ọ̀dì rọ̀ḥmẹ́tì rọ̀ḥmẹ́tì rọ̀ḥmẹ́tì àbáwá mi jẹ́ kó tó yẹn ti rọ̀ḥmẹ́tì. يقول راجي رحمة الغفور دوما سليمان هو الجمزوري الحمد لله مصليا على محمد وآله ومن طلع وبعد هذا النظم للمريد في النون والتنوين والوجود سميته بتحفة الأطفال عن شيخنا الميهي بالكمال أرجو به أن يرفع كلابه والأجر القبول والثواب ولا ينصح تقول راجي رحمة الغفور يقول راجي رحمة الغفور دم سليمان هو الجمزون الحمد لله مصليا على محمد وعليه ومن تاله وبعدها المؤمن للمريد في النور والتنوين والمجون سميته بصحبة الأطفال عن شيخ نجمه بالكمال أرجو به أن ينفع واللابة والأجر والقبول والصواب الرحمة الغفور راجي رحمة الغفور ما نحتاج إلى أن نتكلم على قوله يقول فكلنا يعرف أن يقول مضارع لقال شبه العجب ندوى لازم يقول مضارع قال بين عجب فلسنا بحاجة إلى أن نقول قوله يقول هذا ما يعني يعني تدعى له فلو يقول به يعني كباي كباي شيء لكن قوله راجي راجي نبدأ من حاجة alákọ̀ọ́kọ́ ó ní pé rọ́ọ̀dì rọ́ọ̀dì ni rọ́jà ayọ̀rọ̀ ẹ̀ wọlé sára ìlú yé sẹ́ẹ̀mù yìí pé láti kò gbàdí rọ́ọ̀dìn sára ìlú yé ọ̀yàkúrò tẹ̀lé inú èyí wà bọ́ ní. àní tí a ní màlúùfà tó tẹ̀lé inú yẹn olómàjẹ́ tẹ̀lé inú èyí wà bọ́ láti àyíwá dùn án ní harfi àyíwá dùn án ní kẹlímà wà àyíwá dùn án ní tóbla. sábà kọ́ máa sọ ẹ wá dùn án ní ànìlẹsìn sọlá yìí mọtò yẹn láti ọdún ẹ wá dùn án ní tẹ́lẹ̀. sọyìn tí èèyàn bá ti wá ní ti yá àtúbà ajẹ́pẹ́ alìbàtí láàbù wa tí èèyàn wá sí alìbù wà láàmú ń bẹ̀ tí èèyàn bá ti ti yá àyè sí yẹn ti lọ́fà rẹ̀. bìbáyìíká yẹ́sì àǹtakùnà rahmatu hona mẹ́jọ ìdílé òbí jẹ́ pọ̀rọ̀ yẹn tó gbàjáde torí rọ́ọ̀dì mọ̀nà ọ̀fà. sálà yìí ti ọjọ́ àìmọ̀dọ́f mọ̀dọ́f ìrẹ̀ yìí tó ti yé nìyí tó a ṣe ìdọ́fà rẹ̀ sí eléyìí àdá mọ̀dọ́f wàhádà mọ̀dọ́f tó yé báyìí wàlà àbújá àǹtakùn àhàzì ìfẹ́lmá mọ́jọ̀rọ̀ tó ti yé nìyí tó kọ̀ rahmat àti òjò kọ̀rẹ́ tó tó bá wá ṣe wípé kò sí yáa yìí bẹ́ẹ̀ ni tó jẹ́ rọ́ọ́dín falata ìfọ́jì wàlata. يجوز الفتح سواء في تقرأ جن سوي يبايع طيب لكن الراجي من الراجي هو المؤمن الراجي هو المؤمن فالرجاء هو الأمل أن يجي راجع أن يجي tó ṣe àròjà alámàlì ìtumọ̀ kan náà rẹ̀ tó ṣe قال وخرج بن من anza, tọ́kọ́ wá fún kíláàsì ní ìbọn sọ̀rọ̀ tọ́kọ́ dé lónìí. sáádé o lórí mo jẹ́ fúlàní wa láti jẹ̀kú lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá wọlé ní ìfúnlẹ̀ ọkọ̀ náà ní àdúgbò ní kúrò bẹ́ẹ̀. alọ́kọ̀kọ́ dé alọ́kọ̀kọ́ fún kíláàsì yìí. ni wọ́n kọ́kọ́ rí lọ́sọ̀ wọ́n lọ lọ́wọ́ kọjẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n kọ́kọ́ rí wọ́n sọ fẹ́ẹ́ ìfẹ́ lọ́wọ́ kọjẹ́ ń tọ́ kọ́kọ́ rí lọ́wọ́ kọsọ̀ àwọn yẹn náà ló ń lọ́wọ́ kọ́kọ́ dé níbo lẹ́ ti pàdé. ok ẹ̀yin ti dé mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ìgbà tó wà ń bọ̀ ẹ̀yin pàdé ẹ̀ náà ìgbà sẹ́yìn kò mọ́sídìt ẹ wá pàdé afa ìlọ́nà ó túnmọ̀ sí ẹjọ́ mọ́sáájú ṣáájú ẹ̀ bọ́kílẹ̀ wá fẹ́ mọ́sálásí gbà. ṣé wọ́n pàdé wọn. sẹ́yìn tí wàá dé mọ́sálásí yìí. ta ló wá kọ́ dé náà ìmẹ́lẹ́ yìí. ẹ wò ọ̀rọ̀ yẹn alámọ̀lì ti dàrú ẹja lọ dá ẹ̀kọ́ lọ ayé bòóyì márùn-ún fẹ́ fún lọ́wọ́ mo fẹ́ nìkan kan lọ́nà tó kùránì dáadáa ni ó lè tìlà ọdún àwọn ọgbà tó ẹ̀ tó ti tó ẹ̀ ok kò sí wàhálà ẹ tẹwàárí níta àgbà lérò pẹ̀lú ọ̀gá ẹgbà kan tọkùnrin yìí òun ni tàálùkù ìkọlùmí tàálùkù ìkọlùmí àìní lélẹ́yìn tàálùkù ìkọlùmí بمربوب في حصوله maa. الأخذ في أسباب الحصول يمكن رجاء الرجاء ولتعلق القلب بمرغوب في حصوله مع الأخذ في أسباب أسباب الحصول تعلق القلب بمرغوب في حصوله مع الأخذ في أسباب الحصول sẹ́ẹ̀lì ìtàkà ń bẹ̀ tí èèyàn ń sojú kòkòrò nǹkan yẹn mo rò pálá yẹn àti èèyàn ń sojú kòkòrò nǹkan kan nǹkan kan wú yẹn èèyàn nífẹ̀ẹ́ sí ọwọ́ èèyàn tẹ̀ èmi ìgbàlú wa so mọ́ lóde ẹni kí ẹ̀mí ìlú so mọ́ nǹkan kan ìtẹ́jú ọmọ ìdí nìyẹn máa ń so mọ́ oríṣiríṣi ẹ̀mí ìyẹn máa ń so mọ́ nǹkan tí ẹ̀rù ń bá àyà kọ́mọ̀ṣẹ̀lẹ̀ sí i débẹ̀ náà yọ̀ ṣùgbọ́n ilé ìdí ẹ̀fẹ́ tó ṣẹlẹ̀ ní ẹ̀mí yẹn wá sọ̀rọ̀ mo rò wálá yẹn tó pé ẹ̀mí èèyàn so mọ́ nǹkan kan pé ẹ̀fẹ́ tó kọ́ wọ́n wọ́n tí ẹ̀fẹ́ tó kọ́ ṣẹlẹ̀ sọ́la yẹn àti èèyàn wá akọ̀dà sí àṣùbáàbì àṣàṣọ àwọn nǹkan tí ó jẹ́ kíkẹ́ níyì wọ́n wẹ̀ yóò tẹ̀ yẹn tó ti máa ń ṣe mo rò wálá yẹn àti ìdánwò ọ̀rọ̀ tún wá ṣiṣẹ́ tó ẹ̀rí tó yẹ bá ṣe ṣiṣẹ́ tó kí níyẹn ṣí bẹ́ẹ̀ ni ẹ̀mí yẹn wọ̀ ẹ̀ lọ sókè parẹ́ sára yẹn ṣùgbọ́n tí ẹ̀mí yẹn bá so mọ́ nǹkan tó wù yẹn bí ẹ̀fẹ́ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí yóò máa ṣiṣẹ́ tó tọ́mọ ẹ̀mí lára lọ pẹ̀lú àwọn àtúbáàbù ní nǹkan yóò ṣẹlẹ̀ yóò mójútó wọ́n nìkan máa ẹ̀wọ̀n ewu ọ wá dìbò kalẹ̀ iná sọfún iná tó aláàtẹ bírí alàlẹ ọtọ sóde ẹni sábà kọmọ kọmọ ṣùgbọ́n tó bá ṣe wí àkọ́dọ̀ta fi àtìbáàbí àjọṣọ́ọ̀lì alẹ́ àkọ́dọ̀ mi ṣe wá ṣòro ẹ̀wọ̀n fi ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àbúrò fà òfin ṣe ìyẹn làwọn ń pè ní ọ̀dà sóde ẹni báyìí ọ̀yìn pàkó òdùnkún rọ́ọ̀dì rọ́ṣmọ̀tì ẹni tí ń rántan ìkẹ́ ọlọ́run ọba ọlọ́pọ̀lọpọ̀ àkùrẹ́ tó ọkàn rẹ̀ so má ìkẹ́ ọlọ́run ó wù pé kó ṣẹlẹ̀ fún un gbọdọ̀gbọ́ aláyẹ̀ rẹ̀ wà á kọ́ ọ̀dà fún àtìwájú àlùfáà kí ni sábà jọ ní kíkọ́ àwọn ọ̀pẹ̀ ìṣọ̀lọ́ tó dé ní kí ni sábà bí kí ẹ máa di eré ọ̀ṣunà oníkéyàn ṣe kí ni o ṣùgbọ́n àwọn àkọ́dá tó ìdí ìnù tó fi jẹ́ pé mọlùkọ́lá yẹn lè fi ọjà òkè wọlé ó wá kọ́ ọ. فقوله راجي رحمة الفقر رحمة ìkẹ́ kí ni ń jẹ́ kẹ́ ọlọ́mọ ń jẹ́ kẹ́ تعالوا ما في جكة من يستطيع منكم أن يعرف الرحمة هذا يبقى رحمة رحمة يقول رقة في القلب رقة في القلب الرحمة رقة في القلب بي التفضل والإحسان رقة في القلب تقتضي التفضل والإحسان ينما كان رحمة تري أن كان ولي في لاي قالوا نيك هو على جوكا لي سوفوسي أنت بعد تي أولوكا لي لي سولي رحمة ولي رحمة ẹlẹ́ máa wo àwọn tí wọ́n máa ń padà ń ṣe àkàyàn àwọn ṣe àgbẹ̀ nípa ẹ̀ẹ́dì pé láti fi kí wọn àti ẹni tó burú náà tẹ̀. tó di ẹni sùn wọn àlẹ́ kúndẹ̀ sí láyé wọn ní ẹni fẹ̀yìn kankan dé nìkan tọ́lá tó fi dórí ìyàwó wọn tó bá yẹ pé ìyàwó wọn ní ọgbà káwọn obìnrin wọn tó lò ọmọ wọn lè gbé pa òsùn tó kàn wọn kó wọ́n sá ti yọ ni. sọ rẹ́pọ̀tún alùpàlùbì eléyìí tó ṣe wípé tàbí àtàfàbọlá wọlé ṣùpá títí kò ní máa ń fà tó mẹdé nìyẹn títí máa ń wọ pé kò ń ṣe nǹkan tó jọ ńlá fẹlẹ mi ìtura kò ń ṣe dáadáa ṣùgbọ́n kò ní jọra fún wa ṣùgbọ́n àdàmú sálàyé rẹ ṣe eléyìí jẹjẹ pé àwọn tó burú yóò sì ní ọ̀rọ̀ ẹmọ àlọkàn kọ yẹn nínú kọlù tẹwárí pé nítorí pé rọ́ṣùmọ̀ jẹ́ rí ọ̀tún ń fẹ̀lẹ̀ pálíbi tàbí tàfàdùrà wà lẹ́ṣà láwọn ká fi wò wípé láàyè sọ̀fọ̀ rọ́ọ̀bù subhanahu wa ta'ala bi rahma torí ẹni tí ó bá ní rí kọfẹ̀ pálíbi tó ṣe rahma fún yẹn sálàyé mi pé lásìkò ìgbà yẹn yóò rọ̀ fún ẹ sẹ̀ǹkẹ́rẹ́ ọ̀kíkò yẹn wọn lè dín ẹlẹ́ kọ́ dín ẹlẹ́ kọ́ tó bọ̀ torí kẹ́mi rẹ̀ ti rọ̀ fún yẹn gẹ́gẹ́ ọ̀gá yẹn náà sálàyé mi pé wọ́n rà lè wọ́n lọ́wọ́ kúrò. tòtẹ́ bá ti wọ́n ní tẹ́wá ti rí rahma tafsir àwọn àṣà ẹ̀rọ yìí àwọn ọ̀hún tẹ́wá ti rí rahma tẹ́wá ti pọ́lọ̀ yọkẹ̀ wọn ọlọ́run sì dáadáa sí wọn ní ẹ̀ṣán sára yẹn ti tó ọ̀rọ̀ jákujàku ṣùgbọ́n tẹ́ bá ń sàwọn ṣẹ́fù tíra yìí mí ẹlẹ́rẹ́ ní ọ̀dọ̀ sí àwọn rahma àlẹ́ sáà wàyí ńlá tó tù i. الإحسان أو غير هذا الحساب أنت مفهوم توعشة على كتاب سوي تبارك الرحمة إنه صفة الله ibẹ̀ ni wọ́n ti mú rahman ibẹ̀ ni wọ́n ti mú rahim problem tá a máa ń yẹn wípé tí ọlọ́run bá bá ti fi sífà kan ròyìn ẹ̀ tó fi ròyìn àwọn ẹ̀dá ẹ̀ a máa ń rò wípé kèsì yàtọ̀ ìtìsọ́ọ̀fì náà bí sífà ọ̀nà táwa gbà níròyìn yẹn àmọ́ rò pọ́nà yẹn lọ́lọ́run náà dáadáa ọ̀ṣọ̀tàn ní ọ̀bẹ iná náà ọ̀bẹ iná kọ̀ọ̀lẹ̀ tó ètò wà láàrin àwọn àtẹ̀yìn ọ̀dà wà jìnnà síra wọn. tó ti dìdálìkà ọ̀nàmọ́ wa alẹ́ sunna ti wàlì jàmọ́ a gbèsè bíi túbú náà ṣe fà wàlá yóò fẹ́ jì fún ìfọ̀gbìdó náà kẹ̀sì alẹ́ sunna àmọ́ fi sífà rẹ̀ lẹ̀ ṣùgbọ́n bó o ní sífà yẹn ti rí bó o lọ wà lẹ́kọ̀ọ́sà bó o lọ lọ́run ti gbàrò yẹn pẹ̀lú ẹ̀ àfilẹ̀ tó ti yẹ yín báyà tó rọ́ṣímà sífà ọlọ́run bá a ti gbọ́ rahman yìí sí òun náà ṣùgbọ́n bó lọ́lọ́wọ́ bá ti wá níròyìn yẹn ń tiẹ̀ ẹ lọ sọ̀rọ̀ alága ẹgbẹ́ àṣeyá bí wọ́n ti jẹyọ yẹn tó bó lọ́lọ́wọ́ ṣe níròyìn yẹn ń tiẹ̀ àlè tó ti yẹ àní máa fi wé kéde rahman ta ni ara wa ti rí káàbì tọ́lọ́wọ́ bá wíwẹ̀ tó yẹ yín báyìí yakuna rọ́jì rahmati al-ghafuri dawman منصوب بنزع الحافظ إن تفوا نخفض ويقو سوريا دوما دار الحفظ nítorí wàá fọ ní jáde wọ́n parí wọn lọ sọ̀rọ̀ bàbá àmọ́ ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan yẹn kò ní dààmú àlọ́ mo lè sọ pé mọ̀rọ́ tú zayida nítorí wàá rẹ̀ ní kí mọ̀rọ́ tú لزيد سوت يعني نزعوا الخافض انت يكفون كان يخفضوا فبعد يقبل عملنا صبر فقولوا دوما أي, أي على الدوام على الدوام في دوما تريد يعني نورية لا يسمح له بالاتيان بالجار والمجرور فاستفى بنشر المجرور توديني لأنه أسقط الجار الجار هو الأرض أنت يفهم أن الجار هنا نجا قوسين ثم بعد قارن مجرور لأمن نصبه شو يعني إذا حذف الجار الجار أنت ما فهم أن جار الجار الجار ده كان يسوي الجار الذي يجر إذا حذف المجرور يوصف عفو مجرور يعني نصب هذا هو الموجود في لغة العرب شو يعني بعد فقوله دوما نصبه بنزع الخافض نزع بالعين كما كان نزع رفع الطيور أو قل بحذف الخافض ولن طبعا طبعا له بنزع الخافض شو يعني بعد دوما

yóò kẹdà láyé yóò kẹdà lọ tó di ẹni sùn yìí Suleiman ismu haza rọjí ẹni tí wọn sọ yìí orúkọ rẹ̀ ní Suleiman Suleiman bun Hussein bun Salabi Suleiman bun Hussein bun Salabi. سليمان بين حسين بين سلبي الشافعي مذهبا الشافعي مذهبا مذهب الفقه مذهب الإمام قال هو الجمهوري هو الجمهوري نسبة إلى زور جمزور وقالوا بباري هو ولد في طنطا ليس عبد طنطاوي طنطاوي لأن طبعا جمع لكن جاء طنطا سوتي طنطا هو مخاري لو كان جبل سوتي ǹjẹ́ òkú ṣẹ́kù láàzọ́ àdìsókò mẹ́ ara tọ́ntọ́ ni tọ̀ntọ́ wù. sọ fàwọn wà fún ìjàpùlẹ̀ kọ̀ǹtọ̀ lákin náà sábà náà sàkó ìlà báladì àbí àlìwọ́wí àlẹ́dẹ́wí tí ó di ẹni sí àlàjúsí àlìyorùbáwí tí ó di ẹ tí ó fi ra rẹ̀ ti sílùú bàbá yẹ lójú sọ pé àlìjàmùdúrì. sóyè. So, yeah. sẹ́yìn ọba nígbà Muhammad sallallahu alaihi wa sallam kí náà ni wọ́n ń pè é Al-Qurashi alárọ̀sọ́lẹ̀ Al-Qurashi yé alùpàtàn ó dáa kéèyàn máa jẹ́ ní síbà pọ̀ ó ti yé ara àti sí àwọn tó ti lọ Abu Ayyub al Abu Musa al Abu Hurairah ad أبو هريرة الدوسي الذي آه طيب محمد بن إسماعيل البخاري مسلم بن الحجاج النيسابوري بارك الله سوتي أعرف إيش جامع فعل سوتي سودا فوق يوم الخميس بارك بخارة نعم ibi tí wọ́n ti ah! yẹ ìmọ̀ bọ̀kọ́rì lọ́dọ̀ bí kọ́ra ẹ̀yìn àlùkọ́rì. tó ti yẹ Yahya bin Sharafudin An-Nawawi ọ̀lẹ́ Yahya bin Sharafudin An-Nawawi. tó yẹ yìí báyẹn Abdulazim bin Abubakar Al-Badawi Badawi ọgbọ́gbọ́. alùpàdé yìí náà abdulhakeem nìyẹn abdulhakeem ṣe bùnú abubakar wa ni mo ní abdulhakeem bùnú abubakar o ti ní àlùbá o ti ara abadawi ẹjọ sẹ́yìn tó mi tó ní ìrẹsì dáadáa dáadógún látọ̀dọ̀ àlẹ́bí sọ́lá lọ látọ̀dọ̀ àwọn sàhábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dáa fún mi tó tiẹ̀ ìṣìyàwó ìṣúná tó ti yẹ ìṣìyàwó ìṣúná ní irúsọ ní ọbẹ ọlọ́run kan àlọ́wọ́ yakúlù rọ́jò ṣùmọ́tìlù fọ́fọ́rí dáwò mọ́ni owó sọ̀rọ̀ ìmọ̀ alìjàdùsọ̀rì tó ti yẹ sọ́yìn kí ló sọ nítorí sọ yẹn làwọn pè ní màkúlù kọ̀ wọ́n lè wọ yakúlù àgbà kọ́ọ̀lù wàmẹ́lẹ́dì ẹ̀kọ́ àgbà wà lìmọ̀kúlù àlìmọ̀kọ̀wúlù ṣùgbọ́n مقول القول هو الحمد لله الحمد لله مصليا على محمد وآله ومن تابع قال الحمد لله ثانيا هنا البداءة الثانية يبقى لك إبن يبقى لا أقول ما تصنع يبقى لا لك الحمد لله فالبداءة بالبسملة بداءة الحكمة والبداءة بالحمدلة بداءة نسبية إضافية شرع لي إيمانيا كما تلمي أنت قد وقت لي قصر في مفاتر عليها كان في بسم الله يبالي وقت لي يعني يبالي كان سجد ما كان وابالي يعني فالحمدلة بالنسبة إلا كتاب كنا في القوين كشبه البداء بالبسملة في كل شيء البداء بالحمد لله ني اللي قال هنا وعد البداء بالحمد لله هذا قصة القرآن القرآن يقول بسم الله كله بتعليم الحمد لله تاري قاعدة في خطبة كيني ما قفونك إن الحمد لله سوديني الله أكبر شوف البداء بالحمد لله من الابتداء من أبوي أنت السنة النبي صلى الله عليه وسلم واضح الحمد لله انتبهوا إلى ما يعني قوله الحمد لله الحمد لله سأل الله مني عربي جابر سيبني بني عيبه nínú èdè lárúbáwá tí ara ti jáde bá ti wá tí nǹkan kan wá ṣáájú ẹ̀ abùkátà sí nǹkan tí mo fẹ́ sọ yìí níta abùkátà sí ni nítorí wá ṣáájú ẹ̀ yẹn ṣé máa nà ṣé nǹkan tó jẹ́ tùmọ̀ yìí àbí nǹkan tó jẹ́ màá ṣe sálàyé nìyí ṣé ayé nìyí àbí máa nà ṣé ayé nìyí àbí máa nà ayé nìyí tó ní tá a lè rí báyìí máa nà ní tá a lè rí tá a kàn mọ̀ pé ìtumọ̀ kan irú kan báyìí sálà ẹ̀ lápẹ̀jù ẹ̀ ta lórí ní ti ń jẹ́ kéèyàn ìrí hàn rí ṣé ẹ máa ti ń jẹ́ ìrí hàn ẹ máa ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́lẹ̀ ẹ máa ṣùgbọ́n ẹ lè sọ pé òun nìyí torí pé àmọ́ ti jẹ́ òṣèlú fún aláàrí hàn a sì mọ̀ pé ẹni tí ò bá ríran àmọ́ dúdú máa ń ṣe é tó àmọ́ tó mọ ìrí hàn ṣùgbọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ àlè mú kú tó bá rí bẹ́ẹ̀ máa ń lẹ̀ lè jìrà lọ́yìn fún amọ̀tí dójú tá a lè fọwọ́ ká wà lè fọwọ́ ká àgbà wà lè fọwọ́ àìnù ní àìnù máa ń lẹ̀ lè jìrà tí ẹ dìgẹ́ ti pọ́ìntì ẹ̀ wá tó bá ti wá jẹ́ pé ohun tó síwájú ara ìjáde àìnù àìnù kìí ṣe àìnù ojú rẹ̀ tó ń sọ̀rọ̀ záàtù záàtù kan téèyàn lè jìrà tó bá ti jẹ́ fóònù nìyí. ajẹ́ wípé ara fi jáde gbèsìyà. ajẹ́ pé mìlìkìyà mìlìkìyà mìlìkì ní sọ tí n bá ní alikitaabu li muhammad alikitaabu li muhammad ṣé kitaabu amadu yà bẹ́ẹ̀ ní ọmọ yẹn alifọ́ kan abá alifọ́ láàbù yẹn báwọn mìlìkìyà tí wọ́n ní kí muhammad ló ní tírà yìí. orí kí ló fà wáyé kí ló fà á. kí ló fà á tó fi jẹ́ pé mìlìkíyà ni torí pé àyìnbó ni tó síwájú láàmú ara ti já mi. Sáré lè sọ ìdí náà bá a fi máa ń bẹ̀rẹ̀ síra àwọn kan ní bísímìlá. torí pé ní ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ nínú Quran bisimilá ìfọ̀kùnrin ọ̀hún ọ̀bẹ náà máa ń bẹ̀rẹ̀ àwọn sọ́ra. ẹ̀dá ẹlẹ́kìjì ni pé ní àwọn afẹ́ kọ lẹ́tà sáwọn èèyàn wọ́n jẹ́ ìṣiṣẹ́ àwọn ànábì ó jẹ́ ìṣiṣẹ́ àwọn ànábì tó máa fi ń kọ lẹ́tà sáwọn àdẹ́ tó máa fẹ́ kọ lẹ́tà pé táwọn ànábì wà fẹ́ kọ lẹ́tà sí àbí wọ́n bá fẹ́ kọ lẹ́tà sí ọmọ ìlú bísímìlà láti àdẹ́ àwọn àfáà àwọn kan tí a náà wà ní ìṣèjọba tó máa fi bísímìlà àtùmọ̀ lọ <laughs> ah, ìbéèrè mi ò tù wá ìbéèrè ilé ẹ̀ ti lọ torí ẹ̀ ti múra alẹ̀ tẹ̀ ìdíkàlùkù ọmọ yẹ̀wò inú sọ́kọ́ lẹ̀ <laughs> ìbéèrè mi ò tù wá. Ah, nǹkan bẹ́ẹ̀ ni bàbá nǹkan bẹ́ẹ̀ ni ẹ ti wá dá ojú ẹ̀ ẹ jọ sóyè ọ̀rọ̀ mi yé wa tí ẹ̀mí èèyàn bá sọ mọ́ nǹkan kan pé kó ṣẹlẹ̀ téèyàn wá ṣiṣẹ́ olùkọ́ ti lábọ́ àmọ́. ẹ̀dọ́ wa òbí níbi o ẹ̀dọ́ wa òbí ni o ó sì wà lójú bọ́ọ̀dù yìí béèrè ẹ̀dínwó rẹ̀ ẹ̀dínwó rẹ̀ ó lè. ìbéèrè béèrè rí ìbéèrè béèrè rí ẹ̀rọ wọlé náà يقول الراجل رحمة الله غفور دوما سليمان والشمس الحمد لله sẹ́ni tó bá ti wá jẹ́ pé nítorí síwájú ara ti jáde ní máa nà ní. ajẹ́ wípé láàmù yẹn ìtumọ̀ rẹ̀ ìfẹ́ ọ̀ òun ni àlẹ́sẹ̀ ọ̀ ó wọlé o ọ̀gbọ̀n àlẹ́sẹ̀ ọ̀ ó wọlé ẹ̀sọ̀. الاستحقاق والاختصاص سوية عبادة استشقاق ونبكي على لفظ يعني حق فيك بحق مولد تطلع ونقول لفظ الاختصاص ونقول ونقول شفع قلوه تطوى الحمد في معنى يا عين عينه الحمد ابقى فوق الحمد ní tó síwájú ẹ̀ bọ̀sọ̀ kí ní tó wá lẹ́yìn ẹ̀ tó síwájú ẹ̀ tó wá bì kàn alihamdu ṣe àìnù ni àbí máa nà ẹ tó bá ní àìnù ni tó bá ti lè dìfẹ́ǹdì ẹ̀ sí wàhálà ṣé máa nà ni àbí àìnù máa nà ni ajẹ́ pé kó olùwò alihamdulilah ayé aláwọ̀ subhanahu wa ta'ala wà lẹ́yìn ẹ̀ ṣàṣẹ́kù alhamda wà yà sàṣù ṣé kúrò làwọn ti fẹ́ tá a bá ṣe hamdu fún ìṣe hamdu tọ̀nà àìjẹ́ ṣe tì. ó yẹ ká wá ṣe àtọ̀ láàrin alhamdu wa ṣokò làwọn ọ̀sẹ̀ mẹ́ta. tó ti yẹ amú alhamdu falilá sálàyé mẹ́rin dálẹ́ kan náà kúrò alhamdu lilá fàlọ́n subhanahu wa ta'ala wà lẹ́sìn yẹn ṣàṣẹ́kù alhamdu wọ̀ yàtọ̀ sùbí. tó ti yẹ yín báyẹn alhamdu lilá ní nítòsọ̀ nìyẹn o ṣé wàá rí bóde wọn sọ pé alhamdulilayi filiwọ́pì náà fìlì yusọ́lì ala muhammad ìdálẹ́ kàkọ́ ala musọ́lì fàkọ́ọ̀lù wo musọ́lì yan mọ̀nsúbù náà lẹ́xàálì xaálì ló jẹ́ kó fún ní náà musọ́lì yan bí mo ti ń ṣe ẹ̀yìn fọ́nà bẹ́ẹ̀ náà ni ń ṣe àtàlà sálàyé sẹ́wọ̀n pé nínú kíra yìí a ti bá nǹkan méjì pàdé tó gbaná sùn lórí ìjà pé ìdí púpọ̀ kan wọ́n fi gbaná sùn ó yàtọ̀ síra o kí ni kálá kọ̀kọ́ kí sì ni fáwọn ìbùrọ̀yìn lọ ọkọ̀ náà. aláwọ̀ kan ti ẹ̀fọ́ sọ láti ní wọlé ti dáwọ́ mọ́ni ẹ̀rẹ̀ sọ pé ẹ̀bìnẹ́sì ẹ̀lìdá olófà tó ẹ̀rẹ̀ sọ pé ìdá ẹ̀rọ pé ìdá ṣọ́ọ̀dì <laughs> fà ìdí àárín yóò ń <laughs> sọ ọ̀gbìn lọ́nṣọ́ èyí sọ ẹ̀sọ́ pé tí wọ́n wá ti pa jáàrù rẹ̀ nǹkan tí ó mọ́ fún ẹ̀ọ́kọ̀ tí wọ́n sọ ọkọ̀ dìmọ̀ jùlù so tó wọ́n ti parẹ́ so ó jágbà kí wọ́n fún ètò ẹ̀kọ́ gbọmọ̀ jùlù pé wọ́n fún nǹkan tí ó yẹ kó jẹ́mọ̀ jùlù yẹn wọ́n fún ní násìkò tí wọ́n jẹ́mọ̀ sógun so ẹ̀wọ́n mọ̀ pẹ̀lú àpé àbí mọ̀rọ̀ tùbí sí ní àbí mọ̀rọ̀ tùbí yàtọ̀ lọ́mú kura yìí ọgbà ó fọ́ọ̀lù ẹni tó mọ̀ fọ́ọ̀lù mi ni mo fẹ́ mú kàtọ́ wa ti wọ̀ wọ́n tọ́ra ẹ̀rọ àkàlà ọ̀fẹ́ la ìyókù náà áhà mi èkejì la ìjọba dé ìdí mùsọ̀lìyà mùsọ̀lìyà ní kejì la tètè sọ torí sẹ́rí tó pàtàkì ni wípé bí ìtànásùkù tiwọn nínú ilé orin yẹn tó pàtàkì lábí ń dá a sọ sálàyé nìkan. tó alihamudulilayi musalli yanala sẹ́ẹ̀tì ní báwọn kí lè alákọ̀ọ́kọ́ fi gbaná sùn nazu'u alhaq kí lè lẹ́gẹ̀dẹ̀ alhaq tó musalli yanala muhammad tó filhal musalli ala muhammad nítorí mo rẹ̀ ní wípé mò ń ṣe àṣọláàtù fún ànábì sọlọ́lá tó àṣọláàtù yẹn fún ànábì sọlọ́lá àríwá ìwọ̀sọ̀lá ìtumọ̀ rẹ̀ wáyà sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọba tọ́lá rẹ̀ ká ló ń fàṣà láti fàdà sọ. àwọn ènìyàn náà láti ọ̀pọ̀lọpọ̀ nínú kíra ẹ̀ẹ́dì tí wọ́n sọ fún yín kí àṣọ aláàtú ìyàwó àṣẹ. tòun ní kẹ́tẹ́ ọba sọ pé sọ́lá lọ́ha àlè wàlẹ̀ sọ̀rọ̀ ìdíwọ̀n ní pé fọ́lọ̀ ọ̀kẹ́. ẹ̀ẹ́dẹ̀ ní pípé gbogbo wé yorùbá tẹ́ ǹjẹ́ ọmọ sọ pé ní kìkì àdìyẹ fọlọ bá sọ́lá alẹ́ wàlẹ̀ àti ọ̀lọ́ ọ̀lọ́ síbẹ̀ yẹn sàlámù yẹn wà sọ́lámù yẹn tó síbẹ̀ sọ̀rọ̀ àti yẹn kẹ́ni ọmọ dìbò lálàá ṣùgbọ́n ṣàmọ̀ pé mi náà translator lè mi náà ti yorùbá etí mi náà máa ń tu ṣùgbọ́n mi máa ń tu ọ̀la làtọ̀ ṣùgbọ́n tí ẹ bá ṣe jẹ ẹlòmíì ò ní bá gbogbo sẹ́ni ẹ bá tẹ̀sí ní ti international work làwọn ṣe bá ń ṣe ẹ̀dítọ̀ wà yóò kàn mọ́ pàgírí sẹ́yìn lónìí ó lè torí ẹ̀ kó mọ̀ rẹ̀kọ̀mẹ́ǹdì ṣẹ́ ṣòfà anamṣi máa lù ṣòro sálà yóò ṣe láti hàdà lù ṣòro lẹ́sàbí sọ̀hìn and blessing náà ni wọ́n máa ń tu sí nínú kìlọ́kọ̀ àríbẹ̀kọ̀ peace and blessing of Allah bí ọ̀kan ni kò lálàáfíà lálàáfíà sódì yẹn fa àṣọlá kéèyàn tó ṣe rahma kò lálàáfíà kí ni ìdí ni pé nínú Al-Qur'an ọlọ́run bá ní wùláìka àlẹ́yìn sọ̀làwátú mìíràn bí ní wọ́n rahma ọlọ́run sọ̀làwátú wà fún wa látọ̀dọ̀ ọlọ́kọ̀ọ́ ó tún ní àti rahma ó túmọ̀ sí pé sọ̀làwátú àti rahma yàtọ̀ síra. تري جماعة لي العطف بالواع يقتضي المضايعة جماعة في واع في عطف اتمش كنت من جديد يتحي جاء زيد وعمر جاء زيد وعمر اتمش كنت زيد وقال عمر ويعطف فيجب بعد ما تجد في واح في عطف انتم ان تنسى ان كنت من جديد يتحي شوتي فما دام ان الله سبحانه وتعالى قال اولئك عليهم صلوات من ربهم ورحمه اتمش كنت رحمه يا فيه صلاه سوي يبايع tó bá rí bẹ́ẹ̀ ajá pé ká mọ̀ sọ wípé dékè àti ọ̀là sàlámù tiẹ̀ lọ́njẹ àmọ̀kọ́là àti ẹ̀kọ́ ìkẹ́ta tù sọlá tó ṣe kò wọlé tó yẹ yín báyìí sọláàtù ọlọ́run tẹ́ mọ̀ pé à ń tọrọ sọláàtù lọ́dọ̀ ọlọ́run fún ànábì sọlá àlè wàlè tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ ní jẹ́ sọláàtù ọlọ́run. so abul aliya rufai bun mihran kánú àwọn sábì ó ní wípé sọláàtù ọlọ́run fànẹ́bì ìbáná òhu àríhìn ti láyé láàlá tó ti ẹkọlọ máa ní ànábì kó máa dákọ rẹ láàrin àwọn mọlẹta tó jẹ bí àpọlẹ tó ti oní sọláàtù ọlọ́run kíríkí sọláàtù lọ́wọ́ sádàtọ̀ à síbẹ̀ náà lọ ṣùgbọ́n sọ́rọ́ á ó yàtọ̀ nínú fíkì síbi ìgbìmọ̀ mi níbi fíkì oníṣìí yìí. أفعال مخصوصة مفتتحة بتكبير مختتمة بتشريف يعني باب تعويض ohun tí ń jẹ́ sọ̀láàtù tó bá ti jẹ́ pé àwa ẹ̀dá ni àwa ń tọrọ sọ̀láàtù yẹn fà nẹ́bí sọ̀lá lọ tó di ìmọ̀ sọ̀láàtù tá àwa ń tọrọ pé kọ́lọ̀ òun ti fà nẹ́bí yẹn kì í ṣe kékeré sànà wà lẹ́yìn sọ̀lá yẹn kéré bó ti jẹ́ nìyẹn. musalli yàtọ̀ ala muhammad kí sọ̀rọ̀ àti ọlọ́kọ̀ọ́ bá nàbà muhammad sọ̀rọ̀ wà áàlì áàlì ni àwọn afáfà ọ̀tọ̀ pọ̀ kí ló gbà lérò pẹ̀lú àlà àwọn afáfà tó fámìlì àgbà sọ̀rọ̀ àgbà. àwọn mi sọ pé rárá kò lè jẹ́ fámìlì ẹ̀ gbogbo fámìlì ẹ̀ mùsùlùmí ní ìmọ̀ sádà àbúkẹ́ fèrè wọn láwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo fámìlì àwọn mi sọ pé rárá àwọn mùsùlùmí ni ó gbà lérò àwọn sàbí àti bẹ́ẹ̀ nítorí pé áálò nínú èdè lárúbáwá ó máa ń túmọ̀ ẹbí ó sì máa ń túmọ̀ ẹni tó tẹ̀lé ẹ̀ ṣàlàyé rẹ̀ tó iná lọ́ha ṣọ́fà ádámà wà lóṣán wà áálá Ibrahim fámìlì wà áálá ìmọ̀ alàlàálà ṣàlàyé rẹ̀ sẹ́yìn pálítà kọ́tọ̀ kù áálí ìràwọ̀ ní ọmọ ọmọ ẹ̀yìn ṣàlàyé rẹ̀ sẹ́yìn àti báàrù àwọn tí wọ́n ń tẹ̀lé fàlàbìmánà àlàbà wàbìmánà wàbìmánà àlàhà àlàhà ìmọ̀ ntúmọ̀ ẹbí alqaraba alqaraba tó yẹ yín nìkú áàlù nínú èdè lárúbáwá máa ń túmọ̀ ẹbí ó sì máa ń túmọ̀ àwọn ọmọlẹ́yìn tá a dọ́ mi yé ẹ̀jẹ̀ sálàyé mi ẹ̀jẹ̀ òtún àpọ̀ jù ó yẹ kí wọ́n á lọ gbà lẹ́wọ̀n kẹ́rì àfa yìí sọ fún ilẹ̀ tí ẹ̀sìláàfù bá ti dé láàrin àwọn ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì kò síra rẹ̀ a máa ń padà síbi ọ̀rọ̀ ẹ̀ tóró gẹ́gẹ́ tó fún ara rẹ̀ ó ní fatiṣẹ́wò àlàfà sálàyé mi ṣe ìgbà tó ti jẹ́ kó gẹ́gẹ́ tó fún ara rẹ̀ tí ẹ̀sìláàfù bá ti wà pé kí ló gbà lérò mi àwọn afárá ti gbogbo ló ṣe ìgbà tó gẹ́gẹ́ ń tú ó di gbogbo mùsùlùmí ló ń gbàlè gbogbo mùmíní ló ń gbàlè kó lè bá a fáwọn sàbẹ̀fì mi tó a jẹ́ wípé àtibá ẹ̀ wú ló gbàlè ṣé wàá rí bẹ́ẹ̀ bá ti wá sọ nípa àtúbà rẹ̀ ẹgbà lẹ́yìn pẹ̀lú àn ó kún ju kéèyàn lẹ́bí lẹ́nu one nínú ẹbí rẹ̀ àwọn tí ó tà fún wa two àwọn tó tà fún nínú ẹbí ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n sábà ti sàdọ́ àtàwọn ẹ̀sọ́ ọmọlẹ́yìn àti sàdọ́ àfàwọn àtúwọ́n sàdọ́ àfàwọn mùsùlùmí òun ló kún jù lọ́dọ̀ táwọn sàbẹ̀ sínú wà mọ̀ ntàlà ọ̀tàbí mọ̀ ntàlà ọ̀tàbí mi ẹ̀ ń tó tẹ̀lé wọn tàlà ni ó wàtálà náà ní tẹ̀bíà tí ó ti yé. محمد وآله ومن تلا وبعد بعد كلمة تستعمل للانتقال من أسلوب إلى أسلوب شايفه إذا كيف بعد وفي يكون ندي مقدمة lọ síbi nǹkan mìíràn tètè ìbáṣe ní báàdù ìyẹn fẹ́ kúrò níbi nǹkan kan tí yàn sọ ìyẹn fẹ́ bọ́ síbi nǹkan mìíràn ní ìjọ kí bàbá parí mọ̀ kọ́dímọ̀ nígbà bàbá rẹ̀ kí wá sí àdìmọ̀ báyìí ìtumọ̀ rẹ̀ ni pé mo jẹ́ mọ̀ kọ́dímọ̀ táwọn kò fẹ́ bẹ̀rẹ̀ wá. wọ́n là wọ́n bá a dún haza nazumu haza nazumu ilé orin tá a kọ tá a tò lẹ́sẹẹsẹ so anazumu masdar láti alimọ̀rọ̀ ti sùn lọ́fọ̀ fanazumu bimaana alimanzumi. وبعد هذا النظم هذا المنظوم هذا المنظوم للمريد للطالب المريد والطالب سيون تركي أحفاي أدون سوفي لو تكيكو سوفي يعني ولا فلارا صلاة يبقى so استلاح استلاح tọ́lìf táwọn ẹni mòrídìí fún ìṣẹ̀lẹ̀ láṣọ̀ṣọ́ gbajúmọ̀ láàrin àwọn oṣù fi ni ó ní mòrídìí rẹ̀ ni tó ti ṣèkọ àti mòrídìí ẹ̀ka ti lọ rí tọ́ka kóòlù òun ni mòrídìí lè tọ́ọ̀lì tẹ́fà ti dé ti di rẹ̀ ní sọ́mọ́ rẹ̀ sí ọmọ kéwù yálà yẹn lọ́sẹ̀ ìdálẹ́ kakọ́ wọn láti ní mòrídìí ṣùgbọ́n látara ìrọ́dà ni wọ́n ti mú tó ẹni tó fẹ́ sáà ń gbọ́ mi yé ìfàkọ́lẹ̀ mú bàbá àdó hàdà náà mú lílmórí ìdí ayé lè pọ́ọ̀l kọ́ọ̀lì bùrù balẹ̀ o. sóyè fi nóòní mú kọ́ nípa àṣìkáàlì nóòní wọ́n lòó fi nóòní fi àṣìkáàlì nóòní. والتنوين والمدود أتمدد في النون والتنوين والمدود في النون والتنوين وال في النون والتنوين والمدود في النون والتنوين والمدود so, في أحكام النون والتنوين وأحكام المدود تمام سيعرف ìdájọ́ kọ̀ọ̀kan bọ̀ sóti sàmáìtòhò bìtọ́ṣà fi àkọ́sáàlì àṣọ ìhìnà míhìyè fi kàmáàlì àṣọ ìhìnà míhìyè fi kàmáàlì. tó bá rí bẹ́ẹ̀ ó ní sàmáìtòhò bìtọ́ṣà fi àkọ́sáàlì tẹ́lẹ̀ àtọ́ṣà nǹkan tó dáa ṣẹ́wé hasan nǹkan dáadáa omi jẹ́ tó fún ṣùgbọ́n tó gbà lérò ẹ̀bùn ni ẹ̀bùn ẹ̀bùn ẹ rí i pé àwọn ọmọ kéékèèké wọ́n máa ń láì jẹ tí ẹ̀ bá ti mẹ́bùn ní wọ́n sùn gbòòyà ìdálẹ́ kà ló fi wá sọ síra bẹ́ẹ̀ táwọn ọ̀dọ́ lè sùn bẹ́ẹ̀ káfá àpèlà sàmáyé tó ń mo pe tíra yín ní tọ́fà bí atọ́fààlì ẹ̀bùn olówó iyebíye tó rẹwà fún àwọn atọ́fààlì wal atọ́fààlì hum alladhina lam yablughu al-hulma. al-atfal hum alladhina lam الأطفال هم الذين لم يبلغوا الحلم ثم لا يستطيعوا أن يكون بلاغا ẹni tí ọba ti bàlágọ ọ̀pọ̀ ní ọmọ kẹ̀ǹtẹ́fù ló ti ẹni ìbẹ̀rẹ̀ àwọn náà ti mú tó ń fọlọ́ ọmọ èké láàjẹ sẹẹsì òní wọn máa ń lò ó ní túmọ̀ ẹ lọ́la yẹn fún ṣùgbọ́n tẹ bá ti di nínú ọ̀rọ̀ àwọn àfa wọn máa ń gba ọmọdé òbí bàlágà lẹ wọn sì máa ń gba ẹni tí kò tí ì mọ ohun tá a fẹ́ di ọmọ yẹn lálẹ́ kàyọ̀ kọ́ aládé nàlámìyàbọ̀ gbòòsó ló máa awì mọ̀rọ̀ rẹ̀ awì mọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ wọn ti dé bẹ́ẹ̀. أي صوتي عيني الذين لم يبلغوا sọ́la yẹn lè fi yẹn. sọ ìtumọ̀ rẹ̀ aṣọlá gàdán ni bẹ́ẹ̀ wọ́n. ṣùgbọ́n wọ́n wá máa ń lo ẹni tí ò ti bàlá sọ̀ yìí sẹ́kọ̀ kò lè fi ìgbà tán òye rẹ̀ ò lè fi ìgbà wọ́n wà lò fún ẹni tí ò ti bàlá sọ̀ àlùmọ́rọ̀dù. fàmùrọ̀dù tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé níta àfa wa gbà lérò ni àlẹ́bí iná lámúyẹ́bùnú kò الكمال في تجويد القرآن سوتي إيه؟ تي و تي تقوى تجويد دبتي أويك سوتي أعطب عليهم الذين لم يبلغوا الكمال في تجويد القرآن وهذا يعني أن الكتاب للمبتدئين So ti yé àjọpẹ́tì làyọ̀ ọkọ fáwọn tó yẹsẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ tẹ̀lé wà kọ́ làhàdà sàwọn àdó àti ó láti ti tẹ̀rí bàbá sọlá kàtẹ́ àwọn táwọn bẹ̀rẹ̀ ayé nìyí níta àkọ́kọ́ lé tó láti ti ẹni yẹ kọ́ láti sọ pé a ò lé nílùú rẹ̀ ń bò mí. ó wá kọ́tọ́ nígbà sílẹ̀ ilé yẹn fi máa ń rà o sílẹ̀ àwọn ọmọ kéékèèké ni o àwọn tí ò kí mọ̀. tó ti yẹ yín wáyé sàwọn àdó àti ṣèyí wàá tí wọn náà bá kọ nǹkan ó ní kí parí tí àbúkọ́ tí mo lọ́mọ àti mo fẹ́ kọ̀ ẹ̀ ní irú ẹ̀ bómi láyé. àdánwò àdánwò ibi táyì mọ̀tò bá ti pọ̀ báyìí ẹ̀ bá wọn lùwà yìí. فمراده الذين لم يبلغوا الكمال بتجهيل القرآن هم الذين ألف هذا الكتاب لهم àwọn ọlọ́pàá tíra ìkún tó ń sọnù bọ̀tọ̀rọ̀ tó sọ yẹn ó sọ láti fi tẹ̀lé sótìẹ. سميتهم بكشرة الأطفال عن شيخنا علمه بعلم wọ́n máa kẹ́kọ̀ọ́ ní ojú sọ́ọ̀tì musa ọ̀gá níbẹ̀rẹ̀ pé náà tí máa jẹ́ kí mẹ́yìn ọ̀la àlùbáríkà ní kí ẹ̀ máa bìtì sí àwọn ó ní ojú ojú mọ kọ́ nù tíra yìí ojú mọ kọ́ lọ́dọ̀ àbá wa ànṣẹ́ yìí fi nà ojú mọ kọ́ lọ́dọ̀ àbá wa kéṣeké mo mọ lórí kéṣe mi wo ni ó burú fọmọ akẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ kó ti wá ká ìjọ mi ìyẹn mọ nǹkan jẹun tí yẹn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ torí ẹ̀ kó mọ̀ kí láfa rẹ̀ sábà yìí lọ sí kó o pè láàfà rẹ yẹn kan iyì ni fún kí n fún tàbùkù rẹ ẹlẹmi mọ òkú kí fún ma pé wíwẹ ní láàfà rẹ ah, yẹn tàbùkù rẹ yẹn ẹjẹ ẹgbẹ ní ọba bẹ́ẹ̀ ni máa kọ láti fi bí ọdún mẹ́ta kò lè ti mọ nǹkan kan bọ wọn fọdún mẹ́rin kọ pọ lọ́dọ̀ tiẹ̀ kó tó mọ ètò ọmọ mo fi ṣàpèjú ẹ so fàákọ òní à ń ṣe ìsìnà àgbà ájàbù ń dìtọ́ lè bẹ̀rẹ̀ tí ti ẹni sùn inú tí wọ́n dé mẹ́yìn lágbàdá.

tá gbọ́ mi gé tó ẹ̀kọ́ méjì ni mo ti fàyọ́ lè sọ méjì ẹ̀kọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ìjẹ sálọ wa náwó ìwọ náà lọmọ náà ga eléyìí kò ní kura á nínú. aláwọ̀kọ́ ni pé kéèyàn máa fi ìmọ̀ sí ẹni tó ní ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé Ah, ẹlẹ́gẹ̀ẹ́ ni pé tí àwọn máa fi pípa àfá bàbá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ mọ̀ pípa adábùlẹ̀ adábùlẹ̀ sọ́ọ̀lì náà ah, pé ìlọ́jẹ́ kí tí a ti ìgbà kọ̀ọ̀kọ́ lálùbáyíká. Àyẹ̀kọ́ ìfẹ́ sí ìrìnlẹ̀ aláwọ̀ sọ ni pé àtúfáàlì tí wọ́n gbàlẹ̀ ń bẹ̀rẹ̀ pé wọ́n ń lò fún ẹ̀kọ́ Now, ẹ̀kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀kọ́ aláwọ̀kọ́ ni pé èèyàn máa ń fi ìmọ̀ tí ìmọ̀ tí èèyàn bá fẹ́ sọ èèyàn máa fi ń tì sọ́dọ̀ ẹni tí èèyàn bá ti jàǹfààní rẹ̀ ọ̀rọ̀ ǹdẹ́ èèyàn bá fẹ́ sọ nípa àmà èèyàn máa fi ń tì sọ́dọ̀ àfà tí èèyàn bá ti jàǹfààní ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn máa ń wá ìmọ̀ ẹni tí pé èèyàn kàn dé máa ń gbẹ́ ìgbésẹ̀ ọ̀rọ̀ àti wàá mọ̀ mọ̀ nípa ń tọ́ fẹ́ kọ́ sí àwọn ẹ máa wọ kéèké bá ṣàbòsí nípa ìdásí. bẹ́ẹ̀ kó lọ kóòtù ní ìbọn lọ́fẹ́ lọ dìbẹ́ láì ṣe lọ́ọ̀yà tó tó mọ̀ ẹ́ lù ti ìyà tó ti ń kó mọ̀ ẹ́ lù wọ́n gbọ́dọ̀ kùn yẹn kọ́ mọ́ tó bá bọ̀ àwọn alápàtà yẹn lè ní ìmí ìnú wọn kú jù wọn gbogbo buri gbogbo tó wà ń bẹ̀ dáná bọ̀wọ́n òbí rẹ tó bá kún ẹran ẹlẹ́ran tí ń tọ̀ ń bá gbé lọ kọ́tù dáná torí kìí ṣe bẹ̀tẹ̀ náà yí dọ̀gbọ̀n. ilé ẹ̀dùn tó bá yẹn nípa ètò ilé ayé fẹ́ẹ̀rẹ̀ kan bá ba nǹkan wa dé nìsín alẹ́gbẹ́ lọ kọ́tù mọ́ ní gbẹ́gẹ́ kọ̀kọ́sẹ́ oṣù yàrá bẹ́ẹ̀rẹ̀ lásán ó dáná síbẹ̀ náà ẹgbẹ́ kan. bá wá débi tẹ̀sí pé láti mọ́ sàbùkù dá tó ti ẹni ìjà kẹ́kọ̀ọ́ rárá kó tó di bá àmọ́ ta sọ̀rọ̀ oní ń ta òjò wáyé ibi wà ń lẹ̀yìn àti ibi wà ń pa àwọn yẹn kébè ibi pé ó fi síbi jẹ ó ti di kèfèrí tó bá lọ dìde pàdé yẹn ó di kèfèrí ẹ̀dá kùtù lọ́ọ̀ àìkẹ́kọ̀ọ́ ni o ọlọ́run bá kanu wa àǹṣe ìṣẹ́yìn náà ẹ̀ lè mí ihe iye ìṣẹ́yìn àǹṣe ìṣẹ́yìn náà látọ̀dọ̀ àfa wa ẹ̀lmí ihe nísìbàdì ẹ̀ náà ó nurudin bin ali nurudin nurudin ali bon ah, ẹ wo bẹ̀rẹ̀ na? ali bon bin sọ́sọ́ bí ọkọ̀ tí a tíra yìí náà dà nítorí wàá rí inú ní ilé ìwé làákọ asùnmọ làákọ ó kéré ó sì dà. ẹ̀rí ara tó náà sọnù ó ní alákọ̀ọ́lẹ̀ ẹ̀yìn máa ń ní àṣà ọ̀pọ̀lọ́dọ̀ àwọn àfààní láà àkọ́kọ́ òun yẹn alákọ̀ọ́lẹ̀ ẹ̀yìn máa ń ní àṣà kí wọ́n kó gbàmọ́ lọ́dọ̀ àwọn àfààní títí kéèyàn máa mú inú tó tiẹ̀ títí kéèyàn ò ní mú màá inú o inú tíra ló padà kò kéèyàn ní ìpìlẹ̀ tó yẹ yín wà kéèyàn ní ìpìlẹ̀ ó padà. so bon muhammad mati mati ali bon muhammad hmm, ṣùgbọ́n mi ò rẹ̀ dẹ́nu yẹn lákọ̀ọ́bẹ̀ ẹ̀ ọ̀rọ̀ ò rí mi. alimihei tí ẹ rí àpá òṣìṣì òṣìṣì hàn pẹ̀rọ ni ìgbà àpá àjà oníkọ̀ àná tí ẹ gbọ́ mi àpá àjà oníkọ̀ àná nípa kẹrọ àti nípa gbogbo ẹ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní kẹrọ àti ní jáàmù wa zàrí nígbà tó fi wà láyé sóyè tó súnfì rẹ̀ yẹn wá tà á sárọ̀ lára ọmọ kéwẹ̀ lójú ọ̀sán kéde kàmáà yìí ṣé wàá rí zéèlì kàmáàlì yẹn àwọn afáwò gbé kí ló gbà lé torí kàmáàlì ló dìlú wa onáka alikàmáàlì mọtòlákó onáka alikàmáàlì nísìbì alikàmáàlì mọtòlákó ọlọ́ọ̀nì kan lónìí tó pé ní gbogbo nǹkan gbogbo ń déyàn àti kéèyàn fẹ́ sọ ọlọ́wọ́n bá pé ń bẹ̀. ṣé wàá rí kàmáàlì nísìbì yẹn náà ọmọ ẹ̀dínlẹ̀ náà máa ń pé nísìbì ìjà ó lè pé níbi ẹ̀wà ó lè pé ń bi ọ̀rọ̀ sísọ ó lè pé láwọn ẹ̀yà kan ó lè pé ń bi ìfẹ́ ìyẹn náà máa ń pè ní alikamalu ní ṣubí ó sì lálàáfíà kí ní alikamalu wò tó bá jẹ́ pé ní ṣubí lè yàn gbàdé wọn. anam sọlá alẹ́ wàlẹ́ ọ̀sọ́lá wọn ní kámúlà mínà bìjálì kẹfì rọ hadithu sahihayn ọ̀kọ́rọ̀ àti muslim nínú àwọn ọkùnrin yẹn ni ó pé pọ̀ sóde wàlàmúyàtò mínà nìsa ìlà ṣùgbẹ́ni náà pé lóbìnrin àyàfà àwọn tó fẹ́ sọ̀rọ̀ oní mariamu oní imran àti àásíyá imran àti fìlà fọdù àìsà sà àlàfà ìrì nìsà alànìsà kàfàdé àfẹríbi àlàfà ìrì pọ̀àmì. tó anábì sọ́lá alẹ́ wa sọ́lá ó fi kàmáàlì òun àwọn èèyàn bẹ́ẹ̀ ni àjọ ẹ̀kọ́ ọlẹ́ni tó pé inú ọkùnrin pọ̀ ó túmọ̀ sí pé kàmáàlì àwọn wà pé yẹn ṣùgbọ́n kàmáàlì yẹn lè fi yìí tó ti ṣe yẹn làwọn afáàfin wò tó bá ṣe pé kàmáàlì ní ibi olùgbàgbà ṣe é gbọ́ mi yé káfí kàmáàlì ròyìn ìròyìn èèyàn ọ̀wọ́lé tó ìgbà tí èèyàn bá gba kàmáàlì ní ibi lérò tó lára tó di lọ́yìn àwọn afáàrò pé rárá àwọn kan sọ wípé kàmáàlì àgbọ̀dọ̀ yọ kú òní wọ́n wá ní à ń ṣe ẹ̀ṣẹ́ náà ẹ̀mí ìrìn jàmáàlì wọ́n ní jàmáàlì ní káfí ìkàmẹ́lì mọ́ káàsì mọ̀ pé ẹ̀ǹkẹ́ tó mọ̀ wà pẹ̀lú oṣù bí sùn ni àwọn oṣù bí lè gbà lọ kàmẹ́lì rẹ̀ yọ máa máa fi sí ni wọ́n fẹ́ dé sẹ́ẹ̀kù rẹ̀ kọjá àjẹ kí ẹ fi dé níjà máa lè. àwọn míì sọ pé rárá ẹ sílẹ̀ kàmẹ́lì ní ibi ló gbà lérò kò gba àlìkàmẹ́lì lọ́kà lérò wọn kàn wá ní ara ẹja padà á ti sẹ́ẹ̀kù rẹ̀ àti nígbà tó di pé à ń fà á mara wa lọ́wọ́ níbi kẹ́límà yìí pé kí ló gbà lé ẹ kí ló sọ bí sẹ́rẹ̀ wò níbi òde bí sẹ́rẹ̀ ó ní àtàmọ́mú fi zaati wà sífààtì wà àṣewálì ọ̀dọ̀ ọ̀hẹ́rọ̀ ti wà nígbà kú. ẹni kó tó wà bẹ̀ àtàmọ́mú fi zaati wà sífààtì ọ̀dọ̀ ọ̀hẹ́rọ̀ wà nígbà kú ti wá lé o ìyẹn ló fà á tó fi jọjọ pé n tó sọ ń bẹ̀yẹn kò lálàáfíà ẹ wá gbọ́ mi ṣé ẹ ara ẹ̀kọ́ tó lùlẹ̀ yìí òun pé tó bá kẹ́kọ̀ọ́ débi wúrà ti ṣe nínú táwọn tó síwájú rẹ̀ ṣe ṣùgbọ́n àṣìṣe yìí mọ́ torí rẹ̀ tó pé wúrọ̀ bí ṣe tẹ̀gbọ́n àṣìṣe tó ṣe àṣìṣe tó ń ṣe pẹ̀lú àkìdá ṣùgbọ́n dòní táwọn sọ̀rọ̀ àwọn afọ́rọ̀ bí ṣe ti ra ayò ìdáwọ́ afáfin náà rọ́bì torí pé àǹfààní tó tóbi tó wà ní kíra rẹ̀ mistake ta àṣe ká àwọn mistake láàbà rọ́bì ló ń tó àbòsí ni tọ́lọ̀ ń bá fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ fún lọ́wọ́ ẹni tó bá dán mẹ́wò lọ́jọ́ àlùkò yà máa ń tọ́kùn lè bọ̀ wọn jọ lọ. ṣé ẹjọ́ mi mọ́tò rí àṣìṣe ẹnìkan tàbí àṣìṣe àpá ẹni tó bá ti dá sọ̀rọ̀ ọmọ yóò ti ṣe o ìwọ gan lè máa sọ kankan lóyún kẹkẹ láyọ ọdún méjì mẹ́ta yóò ti di ọdún mẹ́rin lọ́wọ́ mọ sọ nǹkan fún tó bá ti tẹsíwájú bì í so nítorí pé ẹni tó sọ gan lè kọrẹ ẹsẹ fún ara rẹ ni wọn rí gbá mọba ìṣẹ̀lẹ̀ tó wá túmọ̀ sí pé wòye fàṣẹ láyé tiẹ̀ tí màá so jù yẹn tó ti ẹ má rọ fífi èèyàn yàrá kẹ tó bá yẹ sì dáko ń tọ ẹ lọ́ka tíra àtẹ̀ǹtì ń dàpọ̀ ẹ̀fọ́ òun lẹ̀ ṣe ń kó yàtọ̀ síra o kì í ṣe pé òun gẹ́gẹ́ làárà ọfẹ́ lọ́gbọ́n tẹ́ ẹ ṣùgbọ́n torí pé àfa ṣe mistake kò sí nínú ìlànà àlùsùn náà jàmá ká ní àfa ìṣe mistake wàbí táyà àti tẹ́tí fi mọ́ wàbí táyà àti tẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wàbí táyà àti kátìrà rẹ̀ kì í ṣe ìlànà àlùsùn náà jàmá rẹ̀ bíbẹ́ ẹ̀kọ́ àwọn àtọ́ ọ tóbi gan o tìlà àkídà tọ́ ọ báyìí ti lè ṣètò àmì tó ń pa àlùsùnà dáhà bá súnmọ́ sọ fún ọ kì í sì ṣe káwọn ní ìsàwọn àṣìṣe ẹ máa sọ torí báyìí ṣe ń wò tó nǹkan tó kọ̀ dábọ̀ kọ̀ sá Ibn Hajar Al-Asqalani eléyìí ṣe kàlùbá ni rahman allah ta'ala máa sọ pé làmùtẹ́lì ti ní sáà wò bá adáhùn nípa láti gbà tó ti kú obìnrin òdòdó ẹ̀ láwọn àìsàn tó pa kódà àwọn àlejò tó pa oko sa kida ashari oko sa kida tawhid oko sa kida kan fàájì mọ sa kida alùsùnà sínú ẹsẹ fẹ ẹ apá àtàdé ọ̀rọ̀ mi ṣe sínú ọba jà tẹ tẹ ẹ gbọ́ mi lé tó ẹ má ara ẹ̀kọ́ tó wà ní ọkọ dìmọ yìí òun nìyẹn òun ni pé kò sí bí yóò ṣe máa níwájú nínú mi ó yà jàmù ẹ̀kọ́ ṣùgbọ́n nígbà míì àṣìṣe ilé àṣìṣe mọ̀sáfà kò máa lè àwọn tí wọ́n ti fẹ̀ǹdì ẹ̀ wà àwọn tí wọ́n ti fẹ̀ǹdì ẹ̀ ọ̀nà tí wọ́n ti fẹ̀ǹdì ẹ̀ mọ̀ sọ. ṣùgbọ́n tó tú nínú tó ṣáàtì àfàl ọ̀ràn á lọ́wọ́ láti dìfẹ̀ǹdì ẹ̀ àbá dìfẹ̀ǹdì ẹ̀ mọ̀rọ̀pálá yẹn lẹ́sìn àbá dìfẹ̀ǹdì ẹ̀ àbábá dé ọ̀rọ̀ rẹ̀ títí tó lálàáfíà nígbà tó yẹ kó ọ̀rọ̀ ń lè túmọ̀ tó lálàáfíà àti tí ò lálàáfíà ẹtí kọ́ fi yé bá ní. sàmáyé tó hù mí tó ṣàfi àfàfáàlì à ń ṣe ìfínà ẹni méjì ìdílé kàmáàlì àrùjọ méjì àyà fàá wọlábà wàlájẹrọ wáyé wàbúlà wàbá. ó ní àrùjọ méjì àyànfà àbúlà èròǹgbà àbẹ̀bù fi kọ́ pé ìran kan mi amẹ́lí sábà nígbà tí mo ti ń lọ jáde àmẹ́ ní tí mo ń rìn àti mo fi kọ́ tíra yìí ó ní pé kọ́lọ̀ ní ń ṣe àǹfààní fún àwọn àtò là kí ń jẹ́ tó là kí ń jẹ́ tó là tó là jámù jámù ọ̀gbìn jámù ọ̀gbìn jámù ọ̀tọ́lé wàǹtà jámù nǹkan méjì ní tó là. jámù nǹkan méjì tọ́lá la tọ́lá bá ti jámù tọ́lá jámù àtọ̀lá àtọ̀ àtọ̀lá jámù tọ́lí kò jámù àtọ̀lá tọ́lá òun ni tọ́lí kò ti kẹ́sọ̀rọ̀ ti wà níbi tọ́lá bò tiẹ̀ bí fàáàlì sọ́dí ẹni ẹnìkan alẹ́ nìkan kà báàbù ó ti kó nǹkan àdúgbò òun tó ti gbókun wọ́n bá yẹ kàkàràb ìwé náà wà ní ọ̀làb ẹ̀ǹdí ń wáyé màkà ń kò fà á ṣé tí ó bá lọ sọfà kọ́ ló ń kò láàbà jábọ̀ lè tọ́lé wà jábọ̀ lé àpọ̀ àpọ̀làb ṣé ó yẹ ní báyẹn ní sìn tọ́yì bu abúlámù ọ̀rọ̀ ọdún òbí kọ́ kí ló bá lẹ́wọ̀ ẹ mọ̀ jà gbàgbé pé àti sọ níbẹ̀rẹ̀ wípé ó ní tíra yìí òun kọ́ fáwọn tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbé wa á di bí ó lóun fẹ́ jẹ́ kó ṣe àwọn tòláàbù láǹfààní tòláàbù mẹ́ta nílẹ̀ tòláàbù mẹ́ta nílẹ̀ alimọ̀sẹ́dé. المتوسط المنتهي أكو يقتدئ المنتهي والمتوسط سوتي سؤال المتوسط بينهما سؤال في المنتهي كيف هو قال المنتهي كيف هو متوسط سوتي آه كل ده في الثانية مع تل يا يبقى المبتدئ المنتهي المتوسط بينهما حسب على رجال في التوين شوتي يعين المبتدئ هو الذي لا يقدر على تصوير المسائل هو الذي قدر على تصوير المسائل هذا هو المبتدئ مبتدئ الله أعطاه ló wá pọ̀jù láwùjọ àti wá ń gbé ìdájọ́ kalẹ̀. ṣé ẹ rí ìjọba ní mọ́sán ẹni tó ṣe pé fígọ́ àwùjọ kóòpù mọ́sán kò tẹ́lẹ̀ ẹ̀ sóti ẹni ẹni tó yẹ pé wọn ti ọwọ́ ọ̀nà mọ́sálà tá a sọ yẹn skóòpù ẹ̀ kò tí ì lè sọ wípé ibi tó mọ̀ ní àlàyé tó wà lórí rẹ̀ ní ìtẹ́jú rẹ̀. mo rò wá láyé mi sí èèyàn dẹ̀ gbọ́dọ̀ mọ ibo lèèyàn fi lọ́mù sínú mẹ́tẹ̀ẹ̀ta bíbẹ̀ ẹ̀kọ́ nítorí wọn bàjẹ́ yọpọ̀ ju pé wọn ṣe lọ. ẹ̀dẹ̀ wo wà lẹ́rìí láyà fọdínà aláṣẹ eré àlùmọ̀fà. ẹ̀jọ̀ sẹ́kọ̀ọ́ mi. mùtẹ́yì tó ti wá mọ̀ tó ti dọ̀pọ̀ ó wà lẹ́sẹ̀ ìyákọ̀dé o alátọ̀sílẹ̀ lè lọ sáàyè ẹ sáà sọmọ sáàlà àti ẹwà ti sọ̀rọ̀ ayé lọ sáàlà yẹn gbogbo sí i nítorí gbà lérò sí nǹkan wa. kò yẹ alimu ó wà lẹ́sẹ̀ ìyákọ̀dé o alátọ̀sílẹ̀ lè lọ sáàyè alimọ̀ntẹ́yì alásọ̀kọ̀ mẹ́rin ẹ̀sìn ìyákọ̀dé o. على تصوير المصائب ثلج المنتهي هو الذي يقدر على تصوير المصائب واضح المنتهي والذي يقدر على تصوير المسائل wọn afa wa ní ẹsẹ fẹẹ dáhùn afa ńlá ńlá tẹ́lẹ̀ bá sọ fẹẹ tó fún ọ báyìí ẹ mọ gbà tẹ́lẹ̀ tí mo ń tẹ́lẹ̀ ìfẹ́ bèrè tẹ́lẹ̀ ẹ mọ òkú àbí wọn ti. rápì bí à ń sá alẹ kì í ti ṣe bẹ́ẹ̀ bọ́tẹ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́ yé ju wọ́n kan tó ń sọ̀rọ̀ ńgbọ́ ẹ lọ. wọ́n àwọn sàlàyé fún hadith báyìí wà lórí rẹ̀ ń bí báyìí hadith هو منتهي في العلم أما المتوسط المتوسط هو الذي حصل طرفا من العلم الذي حصل طرفا من العلم يهتدي به إلى باقيه هو الذي حصل طرفا من العلم يهتدي به إلى باقيه alimọtọwọsifu ọlá tí wọn bá ti ní ṣàṣọlá gbogbo tí wọn bá ti ní ṣàṣọlá ní ìyára ìtumọ̀ ìpè jama jama ó kò kájọ tọkàn mílẹlẹ ilẹ àdìsá àmìlẹlẹ ilẹ ó ti kó ó ti ráwọn àwọn kan ṣàjọ ó ti rí díẹ̀ ṣàjọ nínú wọn tẹ́ẹ̀kẹ́ nu wọn tó ṣàjọ àjùmíyà lọ díẹ̀ tó ti yé nìsín ìgbà tó tún kọ́ àwọn tí òye ń bì yẹn tó ju agbára rẹ lọ́nà àjùmíyà ó béèrè ìgbà tó ti ṣàlàyé fún ẹgbẹ́ tó ti mọ̀ yín náà ìyẹn náà tó ti jẹ́ ọlágbára tó ti ka ilé tó tún jù yẹn lọ ábáwá ni sọ. sálàyé alẹ́ hasala tọrọ fàmílẹ̀ ẹ̀mí yẹ kìlá bá kí àlẹ́. tá gbọ́ mi yé ṣe wá rí kọ́ọ̀lù hó àyànfà àfùlà àtàlù ètò kọ́ọ̀lù bò níbi tàwọn tàpẹ́ ṣé kàlùbá ni wọ́n sọ́kẹ́ àná tó wáyé wáyé ọmọ akẹ́kọ̀ọ́ kékeré mo rọ̀ pálá yẹn mẹ́tẹ́ táwọn ẹlẹ́mìí bá fẹ́ dọ̀rọ̀ wọ́n ní à àgbébó ní tọ́líbù lẹ́yìn ló ṣe máa ṣe kíní fún táwọn ṣẹ́kù sọ àbòsí tẹ̀ǹtì sọ̀rọ̀ lọ. àwọn àwòye ọmọ kékeré tó ń se rọ́dùn fún ṣe é ọ̀rọ̀ ta ló náà sọ dákùnrin ẹ máa wọ. àáfà ó sọ pé ntí mo sọ kọ̀rẹ́tì náà kí ló dé tí òfin kọ̀rẹ́tì tó ń ṣẹ́kùn bá ti sọ wáyé tí sọ kí ló dé ẹ̀dá kò séèrè olóṣèlú ọdún mi bá àbòsí nù. a ọmọ yẹn sọ ọ̀rọ̀ pé ṣé mo bá ti sọ ọ sọ báyìí. tí n bá wá jọ ọ̀rọ̀ ṣe pé mi bá ń dùn ó ní sọ ẹni tí yóò ṣe kí ní fẹ́ ah èmi náà ti wá jọ ọdún kan agbára ìkọjá ayé. èrò kan yẹ mi yé ṣé ẹ mọ̀ kémi náà mò ń bá gbàlagbà wà ní sùn. ẹ jáde bá tí ọmọ kékeré kan tó bá ní gbàgbàlagbà kan tàbí ẹja wò pé kí ló fi dùn ṣé nítorí pé à ẹni tí wọn sọ kọrin kí lẹ́jọ́ kọ hadith jẹ́ mú wáyé kò lálàáfíà kódà mo dùn òní ibùdó hajj àti sọ pé mo dùn òní ṣé àìbá sọ pé mo dùn òní ṣé ahmed shaki ṣe gbọ́dọ̀ tó wò kìí sọ ń ló ti rọ́jù fún ọ bá sì ti pé wọn náà jọ ń fẹ́ ibi tó lé ọ sọ ọ bá mà pé ọ̀làlàáfíà ò ní tó bá ti wá rí bẹ́ẹ̀ tó gbé èèyàn kan lè wẹ̀rẹ̀ ìlú wọn. ṣùgbọ́n dárọ́jà àwọn àwọn lọ ẹlẹ́mọ̀ tó pọ̀ jù mọ̀tàwá ṣòfò náà wà àwọn náà pọ̀ díẹ̀ mọ̀ tẹ́lẹ̀ yẹn kò tó nǹkan <laughs> ibẹ̀ ṣùgbọ́n kò sí kí o kò tó nǹkan ṣùgbọ́n ẹ wá wo tá a fà sọ gbogbo wọn lọ́wọ́ akókó pọ̀ kó nǹkan jẹ́ kíkẹ́rẹ́ àyẹ̀kẹ́ wọn láwọn wíláàbà yóò jẹ́ ọmọ yìí ọtí tíra yẹn kọ sí ọkọjà kò tí ì di ọba o tó torí àwọn èké mo fi kọ́ o ṣùgbọ́n mo fẹ́ jọ ṣe àǹfààní fún àtọ́mọ èké àtọ́mọ àárín àtọ́mọ àgbà tó yẹ ibà táwọn náà rà àǹfààní ń bẹ̀ tó tó bá kọ̀ fáwọn ọmọ kéékèèké ó gbọ́dọ̀ jẹ́ ó jẹ́ kí ẹni tó fẹ́ kọ́ ọmọ kéékèèké náà kó lè bẹ̀rẹ̀ fífi mẹ́ ìyẹn ló fi pàwọ́ nítí mo fẹ́ jẹ fọ́nbẹ yẹn sẹ́yìn fẹ́ ń jọ mẹ́lò mí ìrìn olóògbé wọ́n fẹ́ kọ mọ̀kọ́rọ̀ wọ́n fẹ́ kọ sílábọ̀sì àwọn fẹ́ kọ kínní fáwọn ọmọ délé òsìn mi tó bá jẹ́ pé tó o bá kọ́ fáwọn ọmọ délé òsìn mi yẹn ẹni tí ọkọ̀ wọn ò ní bẹnẹfìtì láti pè délẹ̀ ń kọ ọ̀wé kàkà ẹ gbọ́ mi yé kọ́ wa kọ́ ẹ ẹ bí bí bí ọ̀ tàbí ìsọ̀ àwọn èèyàn tí wọn rí nǹkan sọ níbi a for apple b for ball kìíní kan wọn ní ká mọ lọ báyà mọ tí wọn máa ní a for sẹwọn pé a àwa ní apple ó ní kọ correct wọn ní àìsàn pé a for apple sẹwọn pé gbìyànjú kan náà tọ̀nù tí wọn ní kí n gbàgbá ní a for apple bọ̀ kò sí a sàǹdì nínú apple apple sí a sàǹdì wà bẹ̀ sí a for apple wà. kí wọn ní a for kí lẹ́yìn ẹ̀ mọ̀ wí éèkọ̀ kí ni for eight àbí ṣebí eight àti ṣebí èlò bẹ̀rẹ̀ eight àti ṣe ṣe asc ni àti àti asc kọ́ ni ṣe asc náà gbọ́dọ̀ náà ọ̀rọ̀ dà o. tiwa ni abuja dá éèkọ̀ kí ni éèkọ̀ kí ni. Letter B sounds B. <laughs> ìṣe mẹ́tẹ̀. à ṣé kò wá sí e tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ sáǹdì ní èyí. if ok ṣé màá lò ó. torí pé lẹ́tà a sáǹdì a yẹn náà tún ní lọ sí ìsàǹtẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tó kí bẹ̀rẹ̀ tó ee tó ìgbìyànjú náà lè mankut fúnra rà bá jẹ mankut ẹ hmm? eh, lọ́wọ́ ọ̀rọ̀ àti ọ̀sùn wọn bí èmi ò bá ju ọ̀nà ẹ̀ lọ́wọ́. àrùjú omi ọ̀làbá yíba yìí wọ́n lọ àjọrọ̀ wá wọ́n burú ìyá wa. yẹ́nà tí mo tún fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún mi bẹ́ẹ̀ pé kò fún mi ládàá. ìyẹn ádàyàdúlà láì kíláàsì bíi fi ádàlà àbàyè. sára yìí nìyẹn ọlọ́run bá dẹ̀ ta ìlú ńlá rẹ̀ torí pé tíra yìí ní gbogbo alámi islam ní àti lò gbogbo ẹni lórí ilẹ̀ táwọn mùsùlùmí wà. ìrìn ìwé ẹgbẹ́ mi gbogbo alámi islam àti saudi gan. tẹ́ bá tú àwọn saudi tẹ́ bá ilé lọ àwọn mọ́tòwáfà pàṣẹ kọ́ àmì kankan báyìí tíra yìí lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sódì yẹn ní bẹ́ẹ̀ ni gbà tí ó yẹ tó túmọ̀ sí pé ọlọ́run bá gba mùrọ́dù ẹ̀yẹ́ nítorí ìkíláàsì sára yìí nìyí kò wá ṣe ń tó kọ tí ó wà sọ fún òun àǹfààní mọ́. wọ́n á máa bóyá mi pé kí n dáadáa ni ta ló ní ká ìwé mi àyànfà lára nínú tí mò ń fẹ́ lórí ẹ̀ ní aláàjù wọn kọ́ bó ìtẹ́wọ́gbà mo fẹ́ kọ́ lọ́wọ́ kó ó tẹ́wọ́gbà àgbà nítorí pé mo kọ́ tí a yẹ ibi tí n bá kò sí kó sàbòrí mi ẹ wo rọrọ yẹn alikọbúl mo fẹ́ kọ́ lọ́wọ́ kó ta tí a yẹ ní iṣẹ́ tí mo ṣe tí mo fi wójú rẹ̀ ó di mélòó ó di méjì mo fẹ́ kọ́ lọ́wọ́ kó gba èmi àti ẹ̀ papọ̀ sálàyé mi ti kó gbà níṣẹ́ fún mi kó sì torí rẹ̀ sàmì ìtumọ̀ kọ̀ọ̀bùlù rẹ̀ nìyẹn tẹ́ ẹ gbọ́ mi yé wà fàwáàbà fàwáàbù àti ájúrò ìtumọ̀ kan náà ní méjèèjì ṣùgbọ́n wọ́n máa ń túmọ̀ nǹkan yàtọ̀ bí wọ́n bá ti lò wọ́n papọ̀ tó bá yẹ kó ní ájúrò ájúrò náà fàwáàbù ìgbà tó ti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn yẹn ó fẹ́ gbà túmọ̀ tí ó yàtọ̀ lérò yẹn tó ájúrò èèyàn òun ni ọ̀yà èèyàn lórí ní téèyàn ṣe owó ọ̀yà nǹkan ò bá ṣe òun ni ájúrò yẹn sọ́lá yẹn ti ó ṣe nǹkan kan wọ́n sì fún wọn lówó wọ́n ní ojúra tó là ámì ẹni òṣìṣẹ́ wọ́n yìí sọ pé fàwọn abúlé ámì ojúra rẹ̀ lọ́la yìí nìyí ilé àti máa ń pè ní rẹ́ǹtì ilé ní ìjárọ̀ ìjárọ̀ ni kò rẹ́ǹtì ilé sẹ́ǹkó sanwó ìjárọ̀ ni sọ̀rọ̀ pé ni ẹ ṣe lọ sanwó ẹ̀kún yẹn ìjọ tó bá yẹ pé fàwáàbù ni fàwáàbù tàfàdólù mi nà lọ́yọ̀ ẹ̀ṣà láì ṣe pé nǹkan báyìí ṣe tí fẹ́ sọ alájúrò yakunu mọ̀kọ́bílà lámàlì èèyàn ṣiṣẹ́ ẹ̀sìn wa tafadulun wa ihsanu tafadulun wa ihsan hàrà mọ́jàzọ́n lè mọ̀kọ́dìmọ́tì hábàlì pẹ́kàlà. alikọ̀bùrù òun ni àtẹ́wọ́gbà mo fẹ́ kọ́ lọ́wọ́ tẹ́wọ́gbà mi ibi tí n bá kú àwọn ṣàforíjì kí mo kọ tíra yìí fáwọn èèyàn mo fẹ́ kọ́ lọ́wọ́ èyí tí mo ṣe yìí níṣẹ́ tí mo ṣe tí mo fi wá ojú rẹ̀ ó gbà lọ́wọ́ mo fẹ́ kọ́ lọ́wọ́ gbé èmi àti ẹ̀ papọ̀ kó gbà mí kó gbòòrò náà kó kà ṣe eléyìí tí màá tẹ̀sán sẹ́wọ̀n kó ti gbà ọ́nà kó ti gbà ọ́nà méjèèjì papọ̀ kó tún gbà sẹ́yìn kò sì fi ti sẹ́lómi ó lè mi mú sí ó gbà èmi tó kú sí náà tó tó tó láti rádà wà tó yẹ bá a sì mi ìṣẹ́jú mélòó kàkà tó tó kàn sí náà pẹ́kálẹ̀ a sì mi ṣé ká sì mi káwá padà sí sàwáàbù tafadol wa ihsan tafadol wa ihsan oníkọ́ náà ó ṣe láì jẹ́ pé ẹ̀sán ṣẹ́kàn pàtó kọ́lọ̀ ń kọ́ni. هذا وصلى الله على محمد وآله ìjẹ́pẹ́rẹ́ wà lẹ́yìn ìgbẹ́ wà àgbà àwọn olùdé yìí. Ẹ̀rọ ayé ni wà lẹ́yìn ìgbẹ́. Wà lẹ́yìn ìgbẹ́ àwọn olùdé. fún adọ́wọ̀ nílẹ̀ táwa fi padà lábẹ́ wọn.